ẹ kú ojúmọ́ lónìí ojúmọ́ tó mọ́ wa lónìí olójúmọ́ re ni yóò já sí fún wa ojúmọ́ ayọ̀ ni yóò já sí fún wa torí pé ọpẹ́ pàtàkì ló yẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó ṣe kí ni o ọba tó pa wá lánàá ó mú wa ó wá jí wa láàárọ̀ yìí mo nígbà tèmi àti yín jí àjí sí hospital àjí sí mọ́ṣúárì àjí sí gbóbì wọn gbé wa dìgbàdìgbà yìí póyá àìsàn ti dé tàbí ká wá bá wọn lulẹ̀kùn ká tó lè gbé wa jáde irú Ọlọ́run yẹn gangan òun náà ni àríran àlá ọba àwọn ọba gbẹngbẹlẹkọ olódùmarè mímọ́ nínú ọlá ńlá gbẹngbẹnìkì awúwo má ṣe é gbé lọ lọ́rùn mi ọba mi tó ń jẹ mímọ́ tó ń wọ mímọ́ tó ń fi mímọ́ bora bí aṣọ òun ní àkùkọ gàgàrà tí ń mi gbó kìjì kìjikìji ọba mi lọba tó kanlẹ̀ tó kòkè kábíyèsí ìbàrẹ̀ lówùrọ̀ yìí torí pé ojú wa sáyé ojú wa sáàyè wa agbé apá wa ò ṣeé gbé agbé ẹsẹ̀ wa ò ṣeé gbé a ní alánú a lè fi sọ̀rọ̀ ojú wa yìí ó ṣeé ríran kí ló wá yẹ ká máa ṣe ní gbogbo ìgbà òun náà ni pé ká máa dúpẹ́ fọ́lọ́run nítorí pé tó bá jẹ́ pé àwa ènìyàn ni ó ṣeé ṣe ká má lè jí fúnra wa mọ́ ṣùgbọ́n torí pé ọlọ́run yìí ó pa wá mọ́ ó ṣọ́ wa ojúmọ́ ayọ̀ lónìí ojúmọ́ tó wá mú wa lónìí kò ní mọ́ wa síkú kò ní mọ́ wa sárùn kò ní mọ́ wa sí ìbànújẹ́ àní fi àìsàn àní fi lògbà tá a bá wá rẹ́nikẹ́ni tó wà nínú àìsàn báyìí lọ́lá ọlọ́run olódùmarè ọlọ́run tó ń wo ni sàn á bá mi woru ẹni bẹ́ẹ̀ sàn láṣẹ ọlọ́run olódùmarè mo lójúmọ́ rẹ̀ lẹ́tọ̀ bí ẹ ti mọ̀ pé ní Orísun àwa kì í wọ ìrà tí kò bá ní ẹyin nínú àwọn ìrà wa wọn máa ń lẹ́yìn nínú dáadáa ni àwọn nǹkan gbòógì pàtàkì ohun ló máa ń jáde ní orí Orísun láti múnú yín dùn láti pa yín lẹ́rìn láti fún yín ní ìlera láti kọ́ yín ní ọgbọ́n nípa ìdílé ni kí lẹ fẹ́ tí ẹ kò rí ní Orísun tó yẹ pé Orísun làgbà a ní lónìí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ mí Fóyèké Ináolájí ó mà lórúkọ tèmi kí làwọn fẹ́ gbéyẹ̀wò ní ojúmọ́ ire tòní ohun náà ni bí a ṣe ṣe ìtọ́jú àwọn ọmọdé wa. Hmm ọmọdé lẹ́ni àgbàlagbà ní lọ́la ṣùgbọ́n tá a bá kọ̀ láti má tọ́jú wọn mo ní kí ló máa ṣẹlẹ̀ sí wa ohun tá à ń gbéyẹ̀wò lónìí ohun náà ni ìtọ́jú àwọn èwe wa ìtọ́jú àwọn ọmọdé wa mo wá ní ọ̀jọ̀gbọ́n ọ̀mọ̀wé ènìyàn pàtàkì akọ́ṣẹ́mọṣẹ́ nínú àwọn nursing ètò pé wọ́n ti kọ́ iṣẹ́ mọṣẹ́ ní orí àwọn ọmọ kéékèèké láti wá pín pẹ̀lú wa láti wá bá wa sọ̀rọ̀ láti wá sọ ohun gbogbo tó yẹ ká máa ṣe àtẹ̀yí tá a ti ń ṣe tẹ́lẹ̀ tí a kò tá a mọ̀ láti wá sọ fún wa mo ní tó bá tó àkókò èmi àti yín á máa lọ sọ́dọ̀ dókítà mi nọ́ọ̀sì mi tòní tí wọ́n máa bá mi ṣe ní lẹ́lẹ́yọ òjẹ̀yọ lọ́lọ́kan òjọ̀kan táwọn máa tu yẹ́bẹ́yẹ́bẹ́ táwọn sì mọ̀ ó wá ṣe pàtàkì fún ọyìn o ẹ̀yin obìnrin àti ọkùnrin èyí tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ ẹ pàràlẹ́ ẹ pèrò ọ̀nà ẹ pè ọkùnrin ẹ pè obìnrin ẹ pè màmá ẹ pàǹtí ojúlùmọ̀ àwọn ẹbí àti ara yín ẹ sọ pé Foyeke Inaolaji ó tún ti dé lórí ètò yìí o nítorí pé ìlera yín òun ni wàhálà tàwa ìlera yín òun ni ìdùnnú tàwa ẹ lónìí ká tó máa tẹ̀síwájú lórí ètò yìí gẹ́gẹ́ bí ẹ ti mọ ìṣe tèmi ní orí ètò yìí náà ni pé a máa mu omi ọgbọ́n kan lónìí omi ọgbọ́n wo la fẹ́ mu lónìí ah omi ọgbọ́n náà ni ọmọ ni wọ́n lọ́mọ lèrè ọmọ lára ọmọ láṣọ ọmọ lolú ọmọ ṣọlá ọmọ níyì ọmọ pọnlé ọmọ yẹmísí ọmọ ràn mí ọmọ fẹ́ràn mi ọmọ náà ni ọmọ láṣọ ọmọ lẹwù ọmọ lọlá ọmọ lówó ọmọ ní ohun gbogbo ẹhẹ báwa ṣe ń sọ nípa ọmọ báwo ni wọ́n ṣe ń tọ́jú àwọn ọmọ náà sí. àbí kìí ṣe wípé o tiẹ̀ ráyè iṣẹ́ ni ṣá iṣẹ́ tó ṣe láàárọ̀ òun náà ló ṣe lọ́sàn-án òun náà ló ṣe láṣàálẹ́ kódà tó bá ti jáde láago mẹ́rin mo ń sọ nípa màmá ni o mi ò tiẹ̀ tí ì lọ sọ́dọ̀ bàbá nítorí pé àwa àwa ìyá àwa la ní ẹ̀tọ́ àwa la ní ẹ̀tọ́ láti ṣe ìtọ́jú àwọn ọmọ wa dáadáa mélòó ni bàbá fẹ́ ṣe kó tó lọ wá jíjẹ kó tó lọ wá mímu kó tó lọ sẹ́pọ̀ ń fẹ́ wá owó ilé ìwé ṣùgbọ́n ẹ̀tọ́ ẹ̀tọ́ tiwa gẹ́gẹ́ bí ìyá òun ni pé láti tọ́jú àwọn ọmọ wa ní ọ̀nà tó tọ́ àti tó yẹ ṣùgbọ́n ṣé o ráyè ṣá bàbá ti lọ láàárọ̀ ìyá náà ti gbẹ́wò ti lọ láago mẹ́rin nígbà tó máa dago mẹ́sàn-án alẹ́ bí aago méjìlá òru ìyá bá wọlé dé ó ṣeé ṣe kó má ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ tẹ̀yin o ẹ̀yin tẹ́ wà ní òkè lọ́hùn ṣùgbọ́n ní èkó ńkọ́ ẹ wo wàhálà tí àwọn obìnrin ń ṣe ẹ àráyè tó láti fún ọmọ láti tọ́jú àwọn ọmọ ṣùgbọ́n ìtọ́jú àwọn ọmọ yìí ṣe pàtàkì owó tó ń lé náà o fẹ́ kọ́ ilé ta ló fẹ́ kọ́ fún owó tó ń lé yẹn gan mọ́tò tó fẹ́ rà mọ́ níta ló ní wọ́n ní táládìí ò bá sí nílé ọmọ ẹni ní jogún ẹni òun ní wọlé di ẹni ta ló fẹ́ wọlé díẹ̀ ṣé ọmọ tó o kọ́ ọmọ tó o tọ́jú tó ti di páńlé níta tó ti di táùtù lọ́tún tó ti bẹ̀rẹ̀ sí já báàgì tó ti bẹ̀rẹ̀ sí jẹ́wù tó ti bẹ̀rẹ̀ sí wọlé onílé tó ti bẹ̀rẹ̀ sí ṣe jàgídíjàgan ṣóhun ló fẹ́ sọ pé kó wá wọlé díẹ̀ báládì ò bá sílé ọmọ ní wọlé dẹni ṣé irú ọmọ bẹ́ẹ̀ ló fẹ́ wọlé díẹ̀ ìyẹn ni pé ètò tèmi ṣe pàtàkì o torí pé ìtọ́jú àwọn ọmọ tó ń sọ yìí tó bá yẹ pé wọ́n ti kùnà kò tí ì pẹ́ jù ó sì lè ṣe àtúnṣe lórí rẹ̀ nítorí pé ẹ̀yin ọlá rẹ lọmọ yìí ọmọ tó o bí sílẹ̀ yẹn tó ń wò pọ̀ mọ́ni lénìí bó o ṣe ń gbé ó máa gbé ẹ o bó o ṣe ń fún lóúnjẹ ẹ ó yá eat your food jẹun kíá jẹun kíá gbàgbàgbàgbà kó jẹun kíá ọmọ yẹn gún sì máa nù ẹ lókèlè o mọ̀ ṣó máa pọ́ máa wọṣọ fọ́mọ yẹn ọmọ yẹn gún sì máa wọṣọ fún ẹ ṣé wọn pé ó máa ń wẹ̀ fún ọmọ yẹn ọmọ yẹn sì máa wẹ̀ fún ẹ ṣé wọn pé ó máa fà á lọ́wọ́ yá jẹ́ ká lọ sílé ìwé jẹ́ ká lọ jẹ́ ká lọ ṣé wọn pé ọmọ yẹn gan sì máa fà ẹ lọ́wọ́ tó máa mọ ẹ sọdá lójú títì tí ò bá wá mọ ẹ sọdá lójú títì ó ti wá dolówó ti di gbogbo ó sì máa fà ẹ dédìí káà tó máa wọlé sí i ìwọ náà wà wò tó bá fi àsìkò yìí sílẹ̀ tó o bá tọ́jú àwọn ọmọ yẹn bó ṣe yẹ kó yẹ báwo lọ́jọ́ ọ̀la rẹ ṣe máa rí rántí wípé àkókò ń bọ̀ tó yẹ pé owó tó ń lé yẹn ò lè lé mọ́ egungun á bèrè ipò tirẹ̀ ń rántí ẹ̀jẹ̀ ara sọ pé ah, ó ti ń fẹ́ òdì díẹ̀díẹ̀ omi ara sọ pé ó ti ń rẹ̀ ń àwọn iṣan ara sọ pé ó ti ń rẹ̀ àwọn torí pé nígbà táwọn náà máa ṣiṣẹ́ dé ṣùgbọ́n tó bá wá kọ̀ tó ṣe ìtọ́ ò ṣe ìtọ́jú àwọn ọmọ tó máa tọ́jú ẹ tó máa pọn ẹ lé tó máa fún ẹ lóúnjẹ tó máa fún ẹ mu tó máa fún ẹ jẹ tó o bá tọ́jú wọn bó ṣe yẹ kó o tọ́jú wọn báwo lọ́jọ́ ọ̀la ẹ ṣe fẹ́ rí ìbéèrè ni o kó o máa dáhùn bí o ṣe ń wò mí yẹn nítorí náà o ní láti dìde báyìí báyìí kó o ṣe àtúnṣe lórí àwọn ọmọ yẹn torí àwọn ọmọ yẹn ní ẹ̀yìn ọ̀la ẹ àti ọ̀la tèmi náà ẹni tó di gọ́vùnà lónìí ìyá ẹ̀ lè máa mọ̀ nígbà tó ń tọ́jú ẹ̀ èyí tó di president lónìí ìyá ẹ̀ lè máa mọ̀ pé president ni lọ́la àwọn tó di senator lónìí ìyá wọn lè máa mọ àwọn doctors lawyer engineer kíní kan tá à ń rí èèyàn pàtàkì pàtàkì tá à ń rí lónìí mo ní òbí wọn lè máa mọ̀ pọ́n máa ṣe pàtàkì nítorí pé ní ayé àtijọ́ wọ́n ní wọ́n fẹ́ ṣe ìṣe ìdá wọ́n á dá ìdẹ́kọ̀jáyé ọmọ ṣùgbọ́n ṣé ìwọ ń ṣe ìdẹ́kọ̀jáyé òun dá ìdẹ́kọ̀jáyé ọmọ ń sìn kò sẹ́ni tó ń ṣe mọ̀ o ò lè mọ nǹkan tọmọ yìí fẹ́ dà lọ́la ìdí nìtọ́ yẹn pé o gbọ́dọ̀ tọ́jú ọmọ yẹn gẹ́gẹ́ bí ẹni pé òun ló máa di olórí orílẹ̀-èdè lọ́la tó dẹ̀ máa tọ́jú ẹ̀ tó bá wá kọ̀ láti ṣe léyìí ó jẹ́ pé òun fọjú alẹ́ òfin ṣe kí ni òfin tàkáìtì mi ní kó má ṣiṣẹ́ mi sì ní kó má lọ sí òde mi ni kó má jẹ́ gbajúmọ̀ ṣùgbọ́n gbogbo ohunkóhun tí èèyàn bá ti ṣe láṣejù kò dáa nǹkan tó burú jáì ni pé kéèyàn bó jẹun lájẹjù ọ̀ràn ni bó sùn lájẹjù ọ̀ràn ni àsùnjù ọ̀ràn ni bó o sinmi lásinmi jù ọ̀ràn ni ohunkóhun tó bá ti ń ṣe ní àṣejù ọ̀ràn ni. abọ̀rọ̀ lásán fọmọlúàbí ẹ̀yin bàbá náà ń kọ́ ǹjẹ́ o mọ bí ọmọ rẹ bó ṣe ń lọ sílé ìwé kó kàn sanwó iléèwé ní tiẹ̀ ni ah after all I've paid now I've paid kí ni problem ẹ ṣé o yẹ ìwé ọmọ ẹ wò ṣé o tọ́jú ẹ ọmọ yẹn ti ń pariwo mọ́mì etí mi etí mi etí mi o etí mi o àní ah, pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yá sáré wá òmú òwú òfin ha tètè má lọ má lọ má lọ má lọ ó yẹ kó gbọmọ yẹn lọ sílé ìwòsàn kí wọ́n tiẹ̀ yẹ̀ wò ó ráyè wọ́n máa sáàkì mí ibi iṣẹ́ ò lè tọrọ àyè ń bi ni wọ́n ní inú fún oúnjẹ oúnjẹ fún inú ọjọ́ kan gbogbo á dópin iṣẹ́ tó ń lé yẹn ọjọ́ kan máa dópin ìwà àtọmọ yìí ló máa kùn tó bá wá kùn ìwà àtọmọ yìí kí ló máa ṣe. ohun tí mò ń gbìyànjú láti sọ fún ọ ni pé bẹ̀rẹ̀ sí ṣe àtúnṣe ń sìn bẹ̀rẹ̀ sí wo ìtọ́jú àwọn ọmọ yẹn bó ṣe yẹ kó ṣe bẹ̀rẹ̀ sí tọ́jú wọn ní ipa ìmọ́tótó bẹ̀rẹ̀ sí tọ́jú wọn nípa oúnjẹ tó ń jẹ ọ̀pọ̀lọpọ̀ òbí tiẹ̀ ni pé mo tiẹ̀ ti sọ eléyìí lórí ètò yìí náà rí wípé ibi tí ọbẹ̀ rice ti dùn ìyàwó ilé mi ò mọ̀bẹ̀ ibi tí ẹ̀wà wọn ti máa dàbí tagun yìí ìyàwó ilé mi ò mọ̀bẹ̀ ṣe rí ẹni tó máa ń ṣe ẹ̀gúsí àti ẹ̀fọ́ dáadáa ládùúgbò wúmà yẹn mo ní o mọ̀bẹ̀ náà ṣé o mọ̀bẹ̀ ni ó mọ̀bẹ̀ àsìkò tó yẹ kó o ní kó o fi ṣe ìtọ́jú oúnjẹ fáwọn ọmọ ẹ̀ o lásìkò láti ṣe é o ò lásìkò láti tọ́jú ọkọ o ò lásìkò láti tọ́jú ọmọ yẹn kí wàá lò ń bá ká kí là ń bá ká kí là ń bá ká abọ́rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú àdòdìndín ni ohun tí mò ń sọ lónìí náà ni pé kó o ṣe ìtọ́jú àwọn ọmọ ẹ dáadáa nítorí pé àwọn ọmọ yìí ní ọjọ́ ọ̀la àwọn lálẹ́ ẹ̀ àwọn náà máa di bàbá fún wọn bí wọ́n ṣe jẹ́ bàbá fún wọn lónìí àwọn náà máa di ìyá fún ẹ bí wọ́n ṣe jẹ́ ìyá fún wọn lónìí orí ètò náà làwà Ojúmọ́ Ire ìlera ti yín òun ló jẹ wá lógún Orísun ni mo ti ń dún bí ẹdun tí mo sì ń rọ̀ bí òwe Foyeke Inaolaji lórúkọ mi kí là ń gbéyẹ̀wò lónìí ó ṣe ṣe kó jẹ́ pé ìwọ ṣẹ̀ṣẹ̀ yí amóhùnmáwòrán rẹ̀ sí Orísun wa ni mo ní ohun tá à ń gbéyẹ̀wò lónìí òun náà